إن كل مشركة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. على رسول أقول لك أكيد بسبب ومشير وجعل صحابة وجعل آله يجب أن يدرك القيامة قلت في توقيع قوانين في قال تفسير سورة آل عمران الذي عمدت على الوقت في سياق الليل وهي آية وقولك في بوجه متى وقولك في أعوذ بالله من الشيطان كريم ọ̀dọ̀ fún ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní tó ṣẹlẹ̀ yẹn kò bá wọn lókè ìgbà wọn ní òkè ìgbà wọn yá àpẹẹrẹ tó wọn ọ̀fẹ́ tó wọn bá tó قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون الله عباد الصحابة لي قد كنت تولون الموت عند عند الفيل في شدة الشباب الفيل عند الفيل في الجوع والطلاب الفيل في شهيد من قبل واحد يقول لك يا الله انت موجود لما يجب ان تكون تتوقع من قبل ان تلقوني واحد يتوقع في الكويه فقد رايتموه ولم يعيد وحضور الله يعني كده كانت تنزل ẹ padà wá rí i kí ló fà ní pé wọ́n ti na orí ńláńlá ẹ̀ṣọ́ ńláńlá ipò ọlá tí ó lè ń di kéèyàn ojú ojú oko. Sọ̀rọ̀ ní ìgbàdé tí lọ sí owó ẹ̀rọ yẹ wà ẹni tó ń tẹ̀wọ̀. Ilé ẹ̀yọ́ wọn kò lọ ara yé lóyún. Èdè tí ó kú yẹn. yana yana farawa ne a yawan da wani يعني شاءت منه وقتا وقتا لمعاني السيوف Ibi ìkúndùkú ẹ̀rọ ìṣẹ́ ẹ̀rọ ìṣẹ́ kúkẹ́ kúkẹ́ kúkẹ́ iṣẹ́ títí pé kò fẹ́ kú. Ẹtí ọba jẹ́ ìdíkò bẹ̀rẹ̀ lọ́wọ́. tí wọ́n máa ń fẹ́ kú òmìnira kú gbogbo ọ̀nà tí èèyàn fi fẹ́ kú wọ́n máa ó dàgbà tí wọ́n lé àwọn tí wọ́n bá ń ṣòwò tí wọ́n lé wọn lẹ́kọ̀ọ́ ní wọn ó lè ní wọn tó kọ́ ó lè ní wọn tó kọ́ ó lè ní wọn tó kọ́ yìí níbi ń ṣe ìṣúra nítorí pé ẹ̀rọ tó ìjẹ́ tó rẹ̀ tó ẹ̀ rí wọ́n sọ pé ọlọ́run yá kú kápẹ́rẹ́ ọlọ́run pàdé iṣẹ́ máa ń kọ́ náà ni pé ọlọ́run yá kú náà wọ́n yá kú fún omi wọ́n yá ojú wọn wọ́n lójú kú wọ́n yá jáde ẹ̀rọ̀lé wọ́n ẹ̀dá ẹ̀dá kó ló tò wá síbi kẹ́kẹ́ ló tò wá síbi kápó tò wá síbi kí ló tà sọtẹ́ka ti pé ìṣàkó ikú báyìí gbogbo àlàáfíà ìfún ó dára ní ìbẹ̀rù kú òun náà ti máa ń sọ ọdẹ ni pé tí wọ́n bá ti pé ó rẹ̀ nìkan ó wà á di ní bóyá ní tí ẹnìkan kan kọ́ lọ́gbọ́n wọ́n lè sọ̀rọ̀ ẹ lẹ́yìn lóko ní ọ̀rọ̀ dá lóko tí wọ́n lóko tí wọ́n àgbẹ̀rẹ̀ tí wọ́n kú kọ́ra òyìnbó lóko tí wọ́n ọ̀rẹ́ wọn pọ̀ ká lẹ́wọ̀n sí ni ní ìdí jẹ́ òkúni pé gbogbo tó ń sábà ti kú ikú rẹ̀yìn àpẹẹrẹ dáadáa nínú ẹ̀rọ. àwọn ọ̀rọ̀ tó wọ́n fẹ́ fi yé kò àwọn ọ̀rọ̀ ìdílé ti pé aburú yìí. ọlọ́run bá ń yin ọ̀rọ̀ sàhábà pé ẹ̀yìn tí ń lè fi rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. kódà tẹ́lẹ̀ ọ̀rọ̀ sàhábà ti ṣe pé ìgbà tí ọkùnrin rẹ̀ ti pé kóòtù sójú omi àmẹ́jẹ́ tí wọ́n pa ikú padà gba ní ilé tó tó sì ń balùwẹ̀ fún kòkó kí ló dé oníkèdè tí wọ́n tó ń lọ nípa àwọn ọmọdé àmọ́ èyí ń lò tó ojú omi ilé ẹ̀rí ń kókó òkúti tó àwọn ọba ní àwọn padà wá rí tẹ́ padà rí ikú ṣáá ẹni tó ń وقت المعاني السيوف بل إذا قيا إذا قا بنانا الطبيعيات يكون في الغرب وحتى الأسئلة تجد ضرورة أخرى أقوم هنا هنا رسولها تكتب القرآن واشتياق الرياح وصفوف الرجال للقتال bàtàwọn èèyàn tó fún ibẹ̀ ni wọ́n á bá lọ. tó òun náà ni pé ọlọ́wọ́n máa ń yẹ àwọn sàlábà ẹ padà fún ikú tẹ̀ ìfẹ́ wà á ń tó tẹ̀ òyìnbó kọ́lá ẹ̀ ń bojú wò báyìí èyí pé ẹ̀ẹ́dì kúnlẹ̀kúnlẹ̀ wá sí máa ń lò yìí èyí pé ẹ̀rọ ọlọ́wọ́ ní ọkọ̀ wọn ní ilé látẹ̀yìn tó kọ́nà ìdẹ́nu lọ́kọ́ bá bá wọn sọ kíkẹ́ ẹni tó ń jẹ́ aṣẹ lójú ogun òyìnbó tó bá bá ìyà àtàǹtàlọ́ bá ọfà níwájú rẹ̀ níwájú rẹ̀ wájú rẹ̀ gbà tó lọ pàdé ọfà. àbẹ̀tọ́ ti kẹ́rì ni wọ́n ti bá ọfà àwọn tó máa ń lọ sí ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ ti pé àdéhùn sáànà ni wọ́n á fi ọgbà ìlera sẹ́yìn. so akẹ́lẹ́ àwọn sọ̀hánà ní ìsọ̀rọ̀ wọn ọ̀rẹ́ fún wọn. so wọ́n ti kú kú lọ́wọ́ ọba ẹni sí. wọ́n àti wọ́n ti pé àyà yìí ìkẹlẹ̀ ẹ̀ bá níta láti fi ilé àwọn sọ̀hánà yìí á ẹni náà ni wọ́n ẹni tí ìpolówó ẹni tí èkó lọ máa gbà lórí pé wọn ní gbogbo ọ̀nà kódà kéde ń lo ọjọ́ kan péré pẹ̀lú àgbẹ̀rẹ̀ tó ọgbà ọ̀rọ̀ ìṣẹ́nà ibi ọjọ́ kan tó pàdé àgbẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ kan ó fi ju gbogbo ẹni tí wọ́n ń dẹ́ ẹ̀dá ẹ̀dá lọ sí orí àgbẹ̀rẹ̀ tó ọgbà ọ̀rọ̀ ìṣẹ́nà ìjọ kan tó fi lé yìí tó jẹ́ òmìnir ومثل الصحابة ومثل pẹ̀lú àlẹ́ ìsọ̀rọ̀ kátó ẹni tó lọ́dún mẹ́ta pẹ̀lú àlẹ́ ìsọ̀rọ̀ àìmọye àfáà mi tó ṣe kó ọmọ ní lágbájá ọmọ kí ó rẹ̀ ni tó máa ń ka ọmọ kí ó rẹ̀ kà á máa wọ́n rẹ̀ kéde náà ti lóòrùn tó wọ́n rẹ̀ àfáà mi wọ́n rẹ̀ lágbájá ọmọ kí ó rẹ̀ rẹ̀ kà á máa wọ́n rẹ̀ lóòrùn sílẹ̀ àfẹ́rí bẹ́ẹ̀ lọ́ka òun ló sì máa gbà pé àfáà rẹ̀ lórí láti lọ pé àwọn tí wọ́n lọ nípa nípa àbúrò rẹ̀ ilé a ọdún tó ní ló pé nínú pẹ̀lú àtẹ́lẹ̀ sọ̀rọ̀ ọdún náà ọdún mẹ́ta tó ọ̀rọ̀ àìní kan ṣe ọ̀rọ̀ àìmọ̀ kan tí ìṣe àìmọ̀ kan díẹ̀ díẹ̀ náà ló ń ọ̀rọ̀ yẹn ìkọlọ́kọ́ ṣáà ṣe àlùwà. كتب أصول الغرب كتب في الأمر ولا محمد وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن لك عنه طائف على أحقابكم ومن ينقلب على عقله فلن يضر الله شيئا aya tí a fẹ́ ká yìí àlèrè ń tètè sí ọ̀pọ̀ ìlú lọ́sọ̀rọ̀ wọn. wọ́n ní lọ́sọ̀rọ̀ ìhàjàmà ìhàjàmà ní mùsùlùmí ní àwọn tí wọ́n ní èrò ní ìjọ tí wọ́n ní ìyàwó ọ̀ṣọ́. wọ́n kó tẹ̀lé àlẹ́yìn tó tẹ̀lé àbẹ̀yẹ̀ rẹ̀. wọ́n pa àwọn pa nínú àwọn òṣèré náà ẹ̀ ṣe ìmọ̀ràn lọ́ba ń bọ̀ wọ̀ wọ́n wá ní bí òun yẹn ti wá. wọ́n ní àyà إن محمدا قد قتل ọkàn sọ fún wọn ti pa nẹ́bí oorun pé Muhammad ó ti kú oorun wọ́n ti pa tó tó oorun ó fẹ́ tó tó ń lọ. wọ́n ti ní mùsẹ́yì ìbùnú òmẹ́yì ha ọ̀kan náà kìkìrì náà ni òun náà wà lórí bá kìkìrì ọ̀wá ni ọ̀tẹ́lẹ̀ tú Muhammad ó lé mi ni mo pa nẹ́bí ó lè kó ọwọ́ òun kú báyìí ló ti pa. قل وإنما كان قال قائدون رسول الله صلى الله عليه وسلم ففجروا في رأسه لكن بقي العيش لكي وهو الذي جوافاك أمدولا من الله صلى الله عليه وسلم وشاء النبي الكبير توفيه قد وعن بقي وإن محمدا قد قتل محمدا قد قتل انظر الى فوقع ذلك في قلوب كثير من الناس وقال قلوب الجبور ما يجبور ورأيما قيل إنه التوقيت أن رسول الله قد قتل يأخذ عن النبي يجبور وجوزوا عليه ذلك ولي قرأيت ومن بكاته láàrin ọ̀rọ̀. tó ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ni kìnìyàn wá jẹ́ lẹ́bí ìrẹ̀wẹ̀sì ọkàn fún àwọn mùsùlùmí ọ̀sán ọ̀fẹ́ tí ó lọ ṣẹlẹ̀ yìí wọ́n ti pa nẹ́bí wọ́n ti pa nẹ́bí ìlọ́lọ́wọ́ wa sọ ayé àti fún wọn. هناك في أعرف ووعد وتأخر عن الكتاب أو لم يكن شهر الصبح المبين وفي كل يوم الله تعالى كان يقول لك الله عليه وسلم يقول كان يقول يوقع الله عليه وسلم وما محمد إلا رسول النبي صلى الله عليه وسلم نبقى النبي الله عليه وسلم قد خلق من قبل الرسل أو من شقة وقت الله عليه وسلم فهو خير يكفي يكون القطة وتشي ونصر ọlọ́run ní àfẹ́hìn máa tó wá ti wá ti أبنون فأخذوا ببدني إن قلبتم على أحفادكم شيء هذا قيد أقول لي إسلام شيء قيد شيء قيد من الكل النبي صلى الله عليه وسلم كيف يمكن أن يكون هناك أي شيء gẹ́gẹ́ bá ṣe kí àwọn ènìyàn yókù náà ọlọ́wọ́ ní kanjú kìí kú ọlọ́wọ́ ní tó bá ibi tó bá nàbí wá kú ẹ wá ní ẹ ṣe ìsìláàmù náà wọn lórí àwọn kàlẹ́ wọn àlẹ́ àpẹẹrẹ ẹni wá ní wọn ṣe ìsìláàmù náà ó pẹ́ ìgbà ọlọ́wọ́ ìrọ̀rùn náà á ṣe ìgbà tó yóò ní ọlọ́wọ́ bàlá kò sí ìgbàkàtà ẹni tó lè lọ́wọ́ rẹ̀. Ìròyìn lásán jẹ tí ń tẹ̀lé òfin ọlọ́run wa tí ń fi lọ́rùn. Ẹ̀yin ẹ̀ máa rí ẹ̀sán. Ẹ̀yin kò ní ọ̀nà ọ̀gá tí lọ́nà ọlọ́run ọba. Àwọn tó wá ti pé ẹ bá rí kí nìkan ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ẹ̀yà padà. Lọ́gbà ló wá padà pẹ̀lú. Ọlọ́run wa ni ilé àkóso fún òun ní ọlọ́run ọba o. Ẹ̀rì kí àdéhùn àdéhùn ìjọba náà sọ̀rọ̀ ọlọ́run bá ní kó o sọ fún ibi tí gbogbo ilé ẹjẹ ewu ti kún wà jìnnà kù àtẹ̀yẹ àtàlẹ́yẹnu kánú àdá àtàkọ́lùdé mẹrẹ́lẹ́wò àyọ̀lú mẹrẹ́lẹ́wò àṣẹ. gbogbo ilé wa tẹ̀ wọ́n wọn bá lẹ́ẹ̀kan náà ẹ̀wá wọn bá kan náà lè yẹ̀ wọ́n lọ́wọ́. ọ̀rọ̀ ni wọ́n zá dà sí ìdáríkà wọ́n zá dà sí ìdáríkà fún ìwọ́n fi ṣe náà. yóò wá ní kí wọ́n máa dá fún mi sí ya ẹni tó la ẹni tó wá ń pọ̀ sí àà ẹni tó wá ti wá ti wá dá fún lọ sí tó wá ẹni tó pọ̀ ọlọ́run tó wá ní ẹ̀ لو كان أولكم وآخركم لو وجنكم فإنني أقول كما قد ẹni tó kẹ́yìn nínú yín àti ìyàn àtẹ̀kẹ̀kẹ̀ ló kàánù àlẹ́ رجل واحد بقوة ويقوكي لكن القواري إليه الرغم ربما نقص ذلك شيئا من ملكي يوم دي بكتب من ولا يراه يعني كلمة الخلاص أرشي في العالم في الكوفي فروق في الكوفي فروق لا الرباية دي أخوة أخوة أخوة أخوة أخوة tó gbogbo ẹni tí wọ́n lé ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run súnà lẹ́yìn tọ̀tọ̀ ọ̀sán náà títí táwọn èèyàn bá ń ṣe wá dá fún òsì kí n ti tó bóyá ẹni tí ó ní ìrìnlẹ̀ àwọn ọ̀rẹ́ ní ẹ̀sán sí i. pépé ọwọ́ àti títí táwọn èèyàn bá ń lé á gé àti lọ́rùn kọ́ wá ilẹ̀ tó burú fún òun. kí n ti pé inú ẹ̀ ń tàgé pé á ah, inú àbúlẹ̀ ló ẹni tí ń jẹ́ ẹni tó ń dá ẹ̀ ojú ọ̀gá tó ń ṣe lọ́rọ̀ rẹ̀ kí o máa tún ṣe dára. ẹni tí ń jẹ pé tó máa ń pè é sí dáadáa òun náà ni pé owó pè é pé á wọ́n ní pé lágbájá. ọlọ́run bá ní àbí àlẹ́sọ̀ sọ́nà ó ní لأن يهدي الله بك رجلا واحدا ويسر لك من فوق النعم. قل إن شيء شقي قل يلا إن شفوني láàdá rẹ̀ bí ẹni tí láàdá rẹ̀ lórí tó lọ́wọ́ ẹ̀wọ̀n kó lórí kó wọ́n ti kó ṣe pé èèyàn ní ra kó lè pamọ́ tó lè ṣe láàdá tó pọ̀ náà lè yóò rí. tó ẹni tó jẹ́ ẹni tó ti dáwà lọ́wọ́ ẹni lọ́wọ́ rẹ̀ náà ni ó wà nínú ọ̀rọ̀ àti ìtọ́gbọ́n fúnra nínú ibi ẹ̀jẹ̀ ìyá ونقول وما ونقول أم تسألهم أجرا فأمر مغرم مثقل شو أنا ندير بكلامه أخبر كلامه كما يعني أخبر كلامه tó wáyà bẹ kó lọ́wọ́ ibi wàhálà fún wa tí wọ́n ní wọ́n lọ́wọ́ kó lè àwọn àwọn oṣù jẹ wọn àbí àwọn ìṣẹ̀lẹ̀ wọn tó kalẹ̀ tó bá ti sọ pé wọ́n ní òní ìdì pé wọ́n. إنك لن تهدي من أحباب ولكن الله يهدي من شخص في بطور داعي فيني داعي فيني وجفا وكذا بشيفوني قل أقول جفا لك نبي نشيفو تدريك أحيات من البوئي وأه وقال يقول في القوضين كذلك وقلت وكل اللي يقول هو اللي يقول لك يا قلت لي كأي غزار ليش يقول لك فاطري في دي àbùkù lè ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ìwádìí tó bá mi lọ pé à ah, yé wàá ní jẹ́ wọ́n pé ń hmm, fún mi náà rèé ń bàtẹ́ ń tó àǹfààní pé ń fi mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ fún pé ó ń dára tòun tó lè lọ ọmọ ní kókó àwọn ọ̀hánà níbí níbi àtẹ́lẹ̀ tó ń lọ́wọ́ rẹ̀ fẹ́lẹ̀ ṣé tó bá wá kú ṣé pẹ́ ìdálé ọlọ́wọ́ ni wọ́n bá pẹ́ ìdá ọ̀nà ìyá ń pẹ́ nínú انظر إلى الفيدة فلن يضر الله شيئا قول لا فيقول له إلى الله الشاكرين ولكن بالصلاة والجبة هو يوم الله الله مش ولد كل هو شاكرين مرة كثير يلزم جبة في له أي الذين قاموا بطاعته أو أنا ثلاثة يوم وقاتلوا عن فمن جاء فيه يوم واتبعوا رسوله ثم سيئا صلى الله عليه وسلم حيا وميتا تبعتنا ليسوع تبعتنا لورده أعلي تقول لي إني لا نرى من قوله lọ́nà ń tẹ̀lé lọ́nà rẹ̀ àwọn wà tó ti tún ẹ a àbọ̀ tiẹ̀ mọ́ a tẹ̀lé tiẹ̀ mọ́ àwọn ènìyàn wọn kì í ṣe ṣàkèrè wọn kì í ṣe ẹni tí ń dúpẹ́ fún ọlọ́wọ́n wa òun ti tó fọlọ́wọ́ tó ìtẹ̀lé àtẹ̀lẹ́sọ̀ lọ́wọ́ sọ́lọ́ àtẹ̀lẹ́jọ́ pé èèyàn ti pẹ́ fún ọlọ́wọ́ tó kírì èèyàn rí pé ọlọ́run ti fi yá àwọn àbá pé ànábìrì dáadáa ó lè kú so eléyìí yóò jẹ́ ibi òun yàrá lẹ́nu pé lórí àfáà kan tó lẹ tó wá di pé ó wá kú ó ní ó sì tó ní láyé náà rí epo kú káwọn ọmọ yìí lè wá ní kò kú pé kò kú so wọ́n tó wá sọ pé ẹ̀ẹ́ kò fún owó láti tí ò dára yìí wọ́n ti bàbá ní ẹ̀fẹ̀ àwọn ẹ̀fọ́ ń tẹ̀lé sí two hours ẹ̀lẹ́ tó ti àwọn ẹ̀fọ́ ń tẹ̀lé sí two hours yóò lè tẹ̀lé sí two hours tó yẹn ni pé jọ́mọ́ ọ̀sán ti pé kọ́ńtù ọ̀sán tó ń kú bí ajọ́ dọ́lẹ́ta lọ twenty two hours ni wọ́n lọ́sùn tó bẹ́ẹ̀ pè tó dọ́lẹ́ta ìgbẹ́ lẹ́yìn twenty two hours tó ìgbẹ́ ẹni lọ sí àwọn hmm. ńlọrọrin ilé ọ̀nìfà ẹ bá fi àpá kalẹ̀ o pẹ̀lú ṣéwù kalẹ̀ ṣéwù lójú alákọ̀ọ́kọ́ ó lójú ẹlẹ́ẹ̀kejì ńlọ bọ̀ ńlọ bọ̀ àwọn èyí tuntun ti ń gbé àwọn ewu tó ń dé torí àwọn olùkọ́ ní rẹ̀ jáde lára àwọn ewu tó ń lá kọ̀ wọ́n wá lọ lè mú ẹ wo ẹ wo àdánwò wa wọ́n wá tó lọ lè mú pẹ̀fúmù pẹ̀fúmù lánlá wọ́n tó wá fi gbogbo ara rẹ̀ torí ti bẹ́ẹ̀ náà àwọn ewu tó ń àwọn tí wọ́n ń jẹ́ mọ̀lẹ́bí àwọn ẹ̀fọ́ àwọn olùkọ́ àwọn tó ta kú ni.

ọ̀kan làwọn yóò fi ìlú bẹ́ẹ̀. ẹ wo àdánwò ẹ wo àdánwò. tó ṣé ànẹ́bí ọlọ́run kọ́lá ànẹ́bí ọlọ́run là ń kà pé ọlọ́run ní yóò lè kú ànẹ́bí ọ̀sán lè kú àmọ́ Muhammad nílá kọ́lá kọ́lá kìí kọ́ mi ní rúṣù àwọn òṣìṣẹ́ kan sáwájú ẹ̀ táwọn náà kú. kí ló ń tọ́wájú pé tó bá wá kú sẹ́yìn wá ní bàbá òde bàbá òde kú. ìlú yìí mọ bí a lò rẹ̀ sáwọn èèyàn ń bẹ lórí rẹ̀ bó ṣe lè lágbára tó òrìṣì ni oríṣiríṣi àwọn èèyàn wọn rí ní ju bí ìwà ti túnà lẹ́yìn sọ̀rọ̀ wọn rẹ̀ rẹ̀ túnà lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́wọ̀n pé àà irú ìsìnà wọlé irú nínú wọlé tó ṣe pé yóò fi ọ̀fẹ́ ah, àbóyá ti fẹ́ yanjú àwọn ilé ìbáyìí ṣùgbọ́n àti tó lè jẹ́ tó lè sọ́yà tó lè fóyà fóyà lè dùn náà àti àtàmọ́sọ̀kọ̀ jẹ́ kíkà bí ọ̀tún kí o di ọ̀pọ̀ àná kí o di súnà náà ìtàn náà náà قالوا ومن كان لنفسه أن تموت إلا بإذن الله وما كان النفس أن تموت إلا بإذن الله إلا بإذن الله كتابا مرتبا فمن يتفاءل الدنيا نؤتيه منها ومن منها وأمر الشاكرين أنا أتكلم عليه gbogbo ẹ̀tọ́ wa yẹ ọsùn ní iná àdúgbò lè ẹ̀ àwọn àyè èèyàn lè ní àbẹ́ta yìí. Nítorí wá ṣẹlẹ̀ ní pé àwọn kẹsẹ̀ tí wọ́n ń bẹ tó ní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ tó àwọn nǹkan tó máa ń ta kó nǹkan. Ọ̀pọ̀ gan ti ń gbé lọ ya ara ẹ̀yìn yìí. Kò ní lè là ọlọ́run lè kí a lè kìnìún ibi Ọlọ́run bá ní wọn lọ kí á lè lọ sí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ ẹ̀lá ìlú ẹ̀lá ọlọ́ni ẹ̀rí kan kò lè kú àti kó jẹ́ pé pẹ̀lú ìrọ̀lá ọ̀rọ̀ ẹ̀rí kò lè jáde láyé àti kó jẹ́ pé ọlọ́pàá wá yọ̀ọ̀dá pé ọya jáde kọ́lá kò ṣe yẹ lásán kìtàbá mu àìjáde ọlọ́run ti kọ́ ó ti fi àsìkò yìí. ọlọ́run kọ ìgbà tí ẹ̀mí yóò jáde láyé ọlọ́run ti kọ ìgbà tí yóò fi tìrì ẹ̀mí tí ó fi bí àpò gángan tẹ́lẹ̀ ló fún un. eléyìí gbọdọ̀ ṣùkú lẹ́nu ìṣòro torí ni anẹ́lẹ́sọ̀ wọn àyọ̀kọ́ lọ́dọ̀ ẹlẹ́sọ̀ náà gbà. ó ní ọlọ́wọ́n bá nígbà tí ọ̀dá wa sínú ìyá wa táwa ní oyún nínú oyún lẹ́yìn ìgbà tó ń kálukú bá ti di ohun oṣù mẹ́rin ọlọ́wọ́ lọ́wọ́ láyíká ọlọ́wọ́ lọ́wọ́ láyíká tó lọ rí kú ní àwọn ọ̀rọ̀ mẹ́rin kan nínú oyún rẹ̀ lọ́lẹ̀ nílẹ̀ lọ́la inú nǹkan tó lọ́wọ́ lè fún ọ̀nà tí sọ fún ẹ̀mí yẹn òun náà lè ká bí àjẹ́ yìí ẹ̀kọ́ àti kòjú lórí ayé aláàárọ̀ ìjòkó inú ẹ̀mí yẹn kí wọ́n ní èdè yìí ìgbẹ́jọ́ náà yẹ ọba kú kò ní di ọjọ́ kan kò sì lélé kọ́lá kò ní di ìkẹyìn ìṣẹ́jú kò ní di àtúntò wọn ló kú gẹ́gẹ́ náà lọ́bẹ̀ yẹn bá ti pè ọ̀rá tó kò sẹ́yìn kan tó lè sùn tó lè fún ìṣẹ̀wó rẹ̀ ìjọba lè tó tẹ̀lé pé lágbájá yìí ah, àtúntò rẹ̀ tó àmà àbùkù àti lágbájá yìí ah, ẹlẹ́nu tó lórí fẹ́ jẹ́ àti ẹ̀mí rẹ̀ lóbodò àti kò sí ń tọ̀ ẹ̀wọ̀ ayà kan máa ń tó kílẹ̀ rẹ̀ àwọn kẹkẹ mọ wọn ń ta kó èkó náà rẹ̀ jọ̀rọ̀ náà àwọn kẹkẹ mọ wọn ń ta kó ọ̀rọ̀ yẹn

àbí wọ́n pe ọjọ́ ìlú ìlú ti mọ èyí àbí nǹkan kan lè ṣe ń wò àbí àlàáfíà ẹ̀kọ́ àlàáfíà ẹ̀ ṣe tó ẹ̀wù bá rẹ̀ kì í ṣe tó sọ̀rọ̀ àpò ẹ̀ níwọ̀ àpò lè ṣe tó ìlú ọ̀sán bá yẹn ní nǹkan bá yẹn lẹ́yìn ẹni yẹn ó ti sàkó ayàtọ̀ hàn ó pe ayàtọ̀ hàn lọ rọ́ọ̀nù tó náà kí àtìkó kú kò lè lé ومن ربنا لكل أمة أجل وإذا جاء أجلها لا يستقدمون ساعة ولا يتأخرون الوالي أن يفكروا في مياه كثيرة بالليل أتقول غالي الليل شدك كثمدي كثمدي سنة يوم تماري إن بعدين أول يوم أن شبعيه àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba fún yàn tó fi mọ̀ wá yọ ẹ lẹ́nu yàn tó káì kékeré ìbọn ti rí náà ẹ gbọ́ ni tó gbẹ́ nìkan lẹ́kọ̀ọ́ yẹn ṣẹlẹ̀ jọ́sọ̀ fún nàìjíríà ọlọ́pàá jẹ lẹ́yìn yẹn ó jáde ó lọ sí iṣẹ́ tó mọ́tò fọ́ọ̀rọ̀ náà ẹni lò ọ̀dọ́ ọlọ́pàá ni ààrẹ títí ẹni wọ́n sọ̀ bá a tó ó ti sùn ní kọ́ ní tiẹ̀rẹ̀ rẹ̀ kódà ìbọn rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ gbogbo àti owó tó wọlé pé ó jáde ní fún ara rẹ̀ náà yìí àárín rẹ̀ náà yìí kú ìlú rẹ̀ mọ́tò ti wá mọ́tò ti oṣù kẹlẹ́ ọtí ẹ̀ tó ìpín ọwọ́ àti ẹni lọ́dọ̀ ó ti fi mọ́tò ti nùtúrà mọ́tò ti mọ́tò ti nùtúrà ti lọ ẹ̀rẹ́ ti wú ẹ̀rẹ́ ẹ̀rẹ́ lórí ẹ̀rẹ́ lọ́wọ́ tó torí pé kí ni ibi tọ́lọ̀ ń ti àsìkò yẹn náà òní tó lè sáré kó lójú ọ̀nà tó sáré náà sọ bẹ́ẹ̀ ni kọ́lá ìṣẹ̀lẹ̀ ń lè fíìmù báwọn náà ẹni ẹ̀ náà wà lójú ọ̀kùnrin náà ni sọ ohun wa lọ́dún náà ó kàrí pé ah, ó ti ẹgbẹ́ lè yóò mú òun àyàn tí kò yá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rọ tó lóde ilé oṣù náà ti kì í ní kẹ̀kẹ́ tó wà ní ìlú àtàlẹ́ àdàkùnrin yìí o kílé ìkọjá sáré ìyẹ́fẹ̀ tí ń sáré gbàgbọ́ padà sọ̀kalẹ̀ tó ń lò àwọn ẹgbẹ́ tó ti kú sí ìfẹ́ rẹ̀ àwọn ọmọ ilé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ ọmọ bọ́lá kan tó lọ́kọ́ sàrọ̀ kẹ́ bọ́lá yìí tó bọ́lá yẹn ọmọ ọmọ kékeré ni ó kéré gan ọ̀la ẹ̀fọ́ náà ti wọ́n ti ń wọlé pé áá ẹ̀wọ̀n àwọn ọ̀dọ́ lè fi tó ẹ̀kọ́ ọ̀dọ́ tó ṣe pé pé iye lórí ẹ̀kọ́ wọn ṣe bọ́ọ̀lù ẹ̀kọ́ wọn káàkiri ó tírí ọ̀sẹ̀ lọ́rọ̀ ìpínlẹ̀ ó tírí ọ̀sẹ̀ ọ̀láì tuntun bá wọn ṣẹ́ báyìí náà pẹ̀lú trọ́dà rẹ̀ yóò fáìn ní sùtà náà ni ó ti dé láì kiri rẹ̀ báyìí apa láti lébíà ló bá wọ́n á jọlọ ju kí wọ́n lọ àfà ó tún lébíà ju kí wọ́n lọ tó gbogbo ẹ̀rọ wọn bá àti sọ́yẹ́ náà lébì. lòbí tó kálukú ló sì padà náà nìyẹn padà tó náà nìyẹn ẹ̀wọ̀n kọ́lá ẹ̀rọ kọ́lá ọ̀nà ilé takilé náà ní ẹgbẹ́ rẹ̀ apá yẹn gbé inú àwọn ẹgbẹ́ ọba yẹn tó kọ́ ni. tó bó ṣe ní kí wọ́n ráyé náà fún ẹ̀rẹ̀ rẹ̀ kọ́ra ẹ̀kọ́ àwọn èèyàn náà ń pè ní pé a ah, ike ẹni yìí wọ́n sọ kalẹ̀ pé èmi ní kí n kí òun pé òun àti lọ́wọ́ ìlú ìgbà lókè a wọ́n ní ẹ̀dá kí n ojú ẹ̀ ní mo fẹ́ bẹ́ẹ̀ ní ìgbà pé kálẹ́ nìyẹn ọ̀yọ́ tí mo mọ tàbí ń tó bá ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan náà náà ló jẹ́ kí wọn nǹkan tí ìrìn ṣe aláìní ní ẹ̀sìn ọlọ́run tó wọ́n sábò sí kẹ́sìn ọlọ́run aláìní tí a rẹ̀ kú sílé àwòfin ẹ̀kọ́

kí bọ́dà dìde kọ́mọ lọ ní pé àwọn abẹ́rẹ́ tó lọ́la bí o ṣe lè fi wọ́n àwọn láì fi kí lórí ìbò kéṣù fún yẹn lókùn sí. Ọ̀la ìgbókùn gbà yẹn báyìí gbogbo injini injini wọ́n ti di wọ́n rọ̀. Wọ́n yóò fẹ́ everything sábà lẹ́tọ̀ níta òun nìkan òun nìkan yóò tẹ everything tó gbogbo yóò tẹ̀tẹ̀ kalẹ̀ ní. tó lọ́wọ́ sábà kan lọ lọ́kọ́ tó náà wà náà lọ́kọ́ wa fẹ́ tó kó bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ pé ẹ wo irú kú yẹ lọ́lẹ̀ yẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo sí fún ẹ bá wà kí ọmọ gbé ṣe tẹ̀lé tí kò bá kàlùmọ́ bíi tí n ti ń lójú tí mo wà yìí gẹ̀gẹ́ kọ́ báyìí. wàláì kò sí tí ò lè ṣẹlẹ̀ abẹ́ni wa lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ máa ń tàn wá jẹ àlàáfíà a máa tẹ̀wá jẹ́ máa tẹ̀wá jẹ́ pé ikú adé lẹ́nu sí yìí náà ṣèǹtàn òun náà máa sàn yẹn jẹ́ kò lè dé lè ṣe kò lè dé lè ṣe wọ́n lè kọ́ ẹni ní sọ̀rọ̀ ọ̀ṣùbírù حتى أتوب الله حين أقبل فإن ذاك جره الشيطان وقلبه مقفل مطموس انت بقى شوف انت صغير في مشكله اصبر ما عادش تقول ان انت تجاوب يا حتى اتوب الله ما قد اتوب حين اصبر بس بدقه فقال اولي هذا فان ذاك غرة الشيطان يقول لي وان هذا غره الشيطان وأنا جي. ولا نهيب wàyí nàdà àkàyí wáyé gírọ̀tún ṣètò ẹ̀tàjẹ́ ìtúni ẹ̀tàjẹ́ ìtúni. àwọn afáàní ẹni pé wàyí nàdà gírọ̀tún ṣètọ́nù ṣètọ́nù ń tàjẹ́ ọ̀kọ́lùmùhù mùkọ́fẹ́rin mọ̀tòmùtò ọ̀kẹ́ ni yẹn dípa kò sí ìmọ̀lẹ̀ ọlọ́run parẹ́ mẹ́. tó ẹ̀dá kan ẹbí ká bẹ̀rẹ̀ ọlọ́run kan kí wọ́n mọ̀ pé ìjọ tí ọlọ́run já fún yẹn pé ó kú kò sí tó lè yẹ. tó bá ta ẹgbẹ̀rún àìsàn kò sí ìjọ fáwọn oníbílẹ̀ àwọn ìfẹ́ àìsàn kò sí o ìkẹ́ni ti fún un ẹ bá fi kò sí fún wọn wọ́n lè lè fún ẹgbẹ́ lákájá fún ọyá gbogbo ẹgbẹ́ ẹsẹ̀ pọ̀ tó yí ẹgbẹ́ lákájá pọ̀ tó ó pọ̀ jà ìjọba náà kò ṣe é kò sẹ́ni tó lọ ti dá fún ẹ̀ léèyàn kọ̀ wá sí oògùn kan tó ní kó lé ẹ̀yà wọn oògùn àìkú àbíyẹ́sẹ́ ló máa ń pè é mọ́tàlí tán ẹ̀ àìkú léwe kò sí ní oògùn àìkú léwe ìdúnlógún àìkúlé rẹ̀ nǹkan yẹn gbọdọ̀ tù kó lẹ́nu rẹ̀ lẹ́yìn náà wà ní ìjọ tó ń bá ti dá ìyẹn náà lè yọ kò sí pé àsìkò rẹ̀ ò tí ì tó ibi wọn fẹ́ bá wọn lé yẹn nípa ọ̀rọ̀ àwọn tó wọlé ní àkúdà ìbéèrè léèrè à lágbájá wọn jẹ́ bẹ̀rẹ̀ lóko lórí kò sí kú kù kọ́lọ̀ lè dà sí nìkan tó tọrọ lè tẹ̀lé lẹ̀ tó kí yẹn àdìsọ́kàn àyà yìí ní ta ẹni tó lè dà gbọ́ ẹni tó lè gba ọ̀rọ̀ yẹn gbọ́ sí àkúdà rẹ̀ sẹ́dá àwọn kìnnìkan mẹ́tẹ́ẹ̀ẹ́ gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀sìn Yorùbá ṣe pé yorùbá wo rí àwọn mùsùlùmí òun rí yọ kúò láwọn mùsùlùmí yorùbá wọn wá tó fún ní ààyè wọn fún láàyè nínú ẹ̀sìn náà wọn fún ní ààyè nínú ẹ̀sìn kàlà tó ṣe pé kí wọn lé wọn ṣe á lọ lè lè wa yorùbá ìfura gbà láì gbé àyè wà fún ọ ara rẹ ní àkúdà tòun kúlẹ̀ méjì èyí báyé wọn lu báyé wò ní kúrò ní. tòṣe fọ́ọ̀nù ní ń ṣiṣẹ́ ní sàmìlì gbé àwọn ẹnìyẹn wọ̀ lórí ìrírí ẹnìyẹn tí wọ́n á lọ síbi kan lọ́wọ́ lè dúró síbẹ̀ pé òun ni lágbájá àdúgbọ́dọ̀ lè jíṣẹ́ ní pẹ́ẹ́nìkan kan ọ̀ràn ìwé sọ̀rọ̀ lè jíṣẹ́ fún ẹni wọn pé à ṣe àwọn tẹ́lẹ̀ bóyá bíi káàdì twenty five years back di twenty five years ní ìsìn sọ pé ẹnìkan kúnlẹ̀ tó wá fẹ́ rán ní sọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ìjọ kẹrin ni ó lè má ti bọ̀ ìjọ kẹrin ó lè má ti bọ̀ irú wọn kọ lẹ́tà tó bá kọ lẹ́tà wọ́n lè fi rán àwọn ọlọ́kọ̀ ọlọ́kọ̀ lọ́wọ́ ìjọba wọn wá ẹnu òkú lọ́wọ́ tó bá wọn káàkiri ọ̀dọ̀ àgbélẹ́tà fún un ìjọ olùtọ́kẹ̀ rẹ̀ ká tó rí ọlọ́pàá mẹ́rin náà sì kú òlé ó gbé lẹ́tà fún mi lòdì ó kú òlé ó dọ̀la fún mi kú òlé àárín ìgbà tí o tó rí ẹbí ń lọ sí làbárí ìròyìn ní ìpín fẹ́tìrọ ní fún ìyẹn títí ń lọ ṣètọ́nà àwọn ìgbẹ̀rú òsì kan lẹ́kọ̀ọ́ nítorí òlé bọ́mọ yẹn yóò wá lọ gẹ́gẹ́ bí ẹni tó kú gẹ́gẹ́ bí ìyá tó kú gẹ́gẹ́ tòyó àárẹ̀ ah màmá kò lẹ́nu

ẹni tó bá fún irun wa olówó ẹni ń bọ̀ wá kólódé padà báyìí kò ní bá kò ní bá yàrá fún ọ̀hún ẹ̀ hà ah, pé ah, àbí àbí ìmọ̀ sí ayé wà lọ́dà àbí àbí sí ìrànlọ́ ni àbí ìyẹn so ó ti fi jọ́ kejì báyìí wọ́n kọ́ ọmọdé kàlẹ́ ẹni ìyá rẹ̀ ìyá kú ní ìjẹta mọ́ ọ̀kẹ́ hà ìmírí ayé náà so ṣètọ́nù ti kéde ó ti fa ìgbàgbọ́ rẹ̀ yẹn jẹ́ kò ọmọ yẹn wàá gbà pé bí yẹn bá ti kú o òkú lọ ń fara rẹ̀ lọ fara rẹ̀ tó ibẹ̀ làwọn Yorùbá tún gbé wọn lépe wọn ń fara rẹ̀ kọ́ òkú lọ́rọ̀ lè ń dà nínú rẹ̀ tí ọmọ náà ṣẹlẹ̀ rẹ̀ tí ó bí ma tó fẹ́yàwó síbẹ̀ àti tí ọmọ ọkọ ní síbẹ̀ tí ọmọ wa bí wọn rẹ̀ ṣe pé ó ti kú sí kẹtẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kíní ẹ bá ti máa ń gbọ́ ìyẹn gbà ṣẹwàá tẹsí wa mọ̀ pé làbárì àìsèkè wọn làbárì gbà òun ń fà ẹ wà tìgbà tí fóònù tó wá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé àǹtẹ̀ ti ṣẹlẹ̀ pípẹ́ ń bọ̀ sí ní àǹtẹ̀ sí láti fáṣọ kọ́míṣẹ́ yìí sílẹ̀ nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ń lé ìpolówó ráyè yìí ní nàìjíríà bàbá kan kú ẹ̀sìn pọ̀ mọ̀lẹ́sìn bẹ́ẹ̀ nínú ìbò pé kọ́lá bí bàbá ṣe ń pọ̀ fún wọn pọ̀ máa kú lọ́wọ́ ẹni máa kọ́lù kẹ́ ní ojú máa ṣó bàbá pọ̀ lórí fídíò kìíní fídíò kọ́lù kò tẹ́ jọ wura yẹn jọ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ wura yẹn mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ wura yẹn mọ̀ sọ̀rọ̀ tó tó kú yọ àrẹ ah, bàbá lọ́jà kẹ́yìn ǹjẹ́ ẹgbẹ́ ọmọ láti bà wọn nípa kò ṣẹlẹ̀ mọ́ láti rédíò ní lọ́rùn pọ̀ gbà so nítorí fa náà ni pé ìmọ̀ ìyẹn gangan ló kó gbà pé tí ẹ bá ti kú kò lè tẹ̀lé mọ́ tí kúránì mi ò tó tó yorùbá ìgbà kó ṣe fún ìyẹn lẹ́ta kù náà lè ti ń jẹ́ àkójọ ara kò sí ní ẹ̀rọ nínú Islam tí ẹ bá ti kú jọ kan kò ní sọ fún náà lọ tó ń lọ ìlà yẹ́wò mi kìlẹ̀ ẹ̀ sí tó àdúrà. Kalau ó ti jọ́gbìn satu kìí àmà ká tó gbé yín dìde ẹ bá ti lé ayé ó ti jọ́gbìn dàrú kìí àmà. Bàbá pé lábájá kú ó ti fún sẹ̀mí ló wà lábájá kú wà àti ẹkún kú ìsè ó ti pọ̀ nínú ìdí ó lè láyé ìyá àwọn àlẹ́ ló ń nìkan àbí àwọn kan ní wọ́n ń dá nílẹ̀ lọ́wọ́ bí ni wọ́n dá lọ́nà wọ́n ti pé kò ní ẹ̀kọ́ tí ìṣe tẹ́lẹ̀ àbí kọ́lọ́ ìwé lé pé ẹ̀kú tó gbé gbogbo ilé ìgbàgbọ́ yorùbá rẹ̀ pé fún tapọ̀ ẹ̀kọ́ náà tí gbogbo ẹ̀ bá nígbàgbọ́ sí èèyàn fẹ́ yọra rẹ̀ kó lọ sílámù lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ti kèfèrí lò bẹ́ẹ̀ ti eh, kèfèrí ṣe ìtọ́nù nítorí wọn wá sí lórí pé kí wọ́n sì lóò ti kèfèrí rẹ̀ tó fi ní mú ohun ìgbàgbọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run délé tó ní mo lọ́dọ̀ ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ní ولن يشكل بكل أمة فمن كان يسمع الطريق إلا بإذن الله كتابا مؤجلا وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يتعاقب الدنيا نفسه منها ومن يتعاقب آخرة ọwọ́ wa ni àyíṣẹ́ ẹ̀mí kan kò ní kú àtúntò lórí ọ̀dà ọlọ́run bẹ́ẹ̀ kan wá ń lérí fún ọ wípé ń pa ọ́ kí ọ̀sán pé ìwọ lọ dá mi ìwọ lọ dá mi bóyá ti ń sọ̀rọ̀ bí kọ́kànlẹ́ ọba rẹ̀ kí n kọ́ lọ́dọ̀ ọ́ kò sí lè yọ kankan nínú ìtọ́jú ayé rẹ̀ àfi tọ́lọ̀ bá ní òtítọ́ aláàbọ̀ rẹ̀ kó ní ẹ̀mí rẹ̀ kí wọ́n wá bẹ̀rù kí wọ́n wá sá kójókójó pé kí ló dé tán àwọn ọmọ kíkí tó ń filé kí báyìí à àwọn ẹni àwọn tìyí náà rẹ̀ kí wọ́n máa lọ lé kí wọ́n máa lọ lé náà rẹ̀ àwọn àbáyé náà rẹ̀ nípa à kò ní ìdí n ò lè wàláì kẹ́mi ní ìyẹn gbọdọ̀ balẹ̀ lẹ́yìn yìí o ní ẹ̀yìn ló ti ń kankan ṣe ní tọ́ àfi tó bá ṣe dédé ntọ́nà ọba tí ó ti dá tó yóò ṣẹlẹ̀ pẹ̀lú mi tó ti kọ́ fún mi àsìkò tó dá náà ni. kọ́lẹ̀ lẹ́yìn àwọn tó tó lọ lé kéwọ́ kọ́lẹ̀ tó ń jẹ́ àfa tó ń ṣe wá àti ẹlòmíì kìíní yóò wọlé lẹ́gbẹ̀rẹ̀ náà yóò wọ́n sá kójókójó láti lè la òdodo mọ́lẹ̀ láti lè fi rúdó torí pé kíni ọ̀dọ́ ní bà ìsinmi wọn wá ka àwọn <laughs> àbá kẹmẹ́lẹ́ gbé òun ń pé bọ́ ti ń lu ìtọ́ni lọ Ìlọrin yìí ó le bọ́lọ̀ sí láwọn oṣù bọ́lọ̀ sí láwọn ọ̀dọ́ Ìlọrin oṣù kẹsàn fún wa ipa lọ wà lọ́wọ́ ipa lọ rẹ̀ káàdì kan ipò mi yàn káàdì kan fọkànlẹ́ balẹ̀ fúnra rẹ̀ sinmi mọ́ wà lára rẹ̀ nítorí ọ̀rọ̀ kú so nti ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún ọ níbi ayé ìdílé ó ní wọn lẹ́yìn yóò lè sọ̀rọ̀ abẹ dúnìyà ló ti yí mi là ọ̀hánà ẹni tó bá ti pé tí ní sọ wàhálà láyé ẹ̀sán ayé ìlú wá kì ń ṣètì ọlọ́run ẹ̀sán ayé ìlú wá kàkiri lórí wa owó nígbà rẹ̀ ń fẹ́ kámọ̀ ní léyìn rí rí ń ṣe dáhà ń wá owó ní ń wá iyì ní ń wá èrò nọ́ọ̀sì ìwé ilẹ̀ ọlọ́run ọ̀láyà á kàn fún bẹ́ẹ̀ á fún nínú rẹ̀ ni tó bá wù ọlọ́run nọ́ọ̀sì yìí mìnà ó lórí gbogbo ẹ̀ tán lọ́ni bí àtàwọn yorùbá wọ́n ní ẹni tó ń fa awọ ń fa awọ mọ́ ẹnìkan léyìí ẹ̀ ń tí ó dá ó lè tó ọdún kó ẹni tó jòkó lè ọ̀rẹ́ bì wọ́n á pa àwọn ẹni báyìí ó sì lọ́ọ́ lè wá àwọn òsì lọ́tọ̀ àwọn ti di rẹ̀ wọn fẹ́ gbà tó wọ́n lè pa àwọn ti jòkó lè ọ̀rẹ́ bì torí ọgbọ́n náà wọ́n bí fà ọgbọ́n náà wọ́n bí fà bó ṣe ń fa àwọn yóò kọ̀ ọmọ ìjámọ̀ lọ́wọ́ báyìí ọmọ ìjámọ̀ lọ́wọ́ kò lè lóde ìyí tó ń jámọ̀ lọ́wọ́ kò lè tún ọ̀jọ̀ kó lọ́wọ́ gbọ́n lọ́wọ́ rẹ̀ kọ́ wọn á ní ah, ah, ọlọ́wọ́ fún òun so òun ni pé ntí ẹ máa ń wá níbi ọ̀rọ̀ ayé ọlọ́run ní àfọ̀ àwọn wọn máa ń yírí sọ́wọ́ abẹ́lẹ̀ àkàrà nítorí wá ṣe pé àìsíyàmọ̀ ní ń wá nọ́ọ̀tì ìmìnira olúwa ní àfọ̀ fún bẹ́ẹ̀ náà tẹ̀sà kìyàmọ̀ ní wá ọlọ́run kò fún inú ọ̀la àti kìyàmọ̀ àmọ́ wọn gbẹ lẹ́kìtì ya kiri àwọn tó bá dúpẹ́ fọlọ́wọ́ bá àwọn láwọn àtẹ̀lẹ́ kan nípa tí wọ́n dúró dé orí ẹ̀sìn ọlọ́wọ́ bá àwọn ẹ̀sán wọn jẹ́ sí wọn. sọ àyà yìí àyà tó gbọdọ̀ dúró tó gbọdọ̀ wọn orí ìdílé lórí wọn gbogbo ìgbà ni tó gbogbo ìgbà tó dára lójú lékeléké ní tọ́lọ́wọ́ wọn á kọ́ ní àsìkò ní òde lò tọ́lọ́wọ́ bá ti kọ́ náà ní èlò wọn dára lójú kí wá sí lédè ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé ìkan gbogbo nǹkan ní gbogbo nǹkan tí a òpin ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ máa fi ń lo nǹkan bàtú bá ti gbà pé tó ń jẹ́ ibi tó gbogbo nǹkan sí gan bí nǹkan yẹn kò lè lé níṣẹ́jú kan kò sì lè dí yóò ti mọ̀ pé nǹkan ní ìfi ojú kò lórí nǹkan yẹn gan nígbà rẹ̀ ọ̀rẹ́ à bàtà bá ní ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ yẹn kò ní lé tètè tọ́lọ̀ pọ̀ náà yẹn tọ̀ owó wa ń kọ́ tó tó ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ti lò ó tí o bá fún òun lè lè tí o bá fún òun yóò lè tó rẹ̀ yàtọ̀ ní ká fi ìgbàgbọ́ wa káfíńtì rẹ̀ fọlọ́wọ́ wa ìkábà lè kú nínú Islam wa ìwà kàdà ká mọ̀ pé gbogbo bá lọ́ọ̀dẹ̀ pèsè wa bá wa eléyìí ìmọ̀nà tí a lè sọ lọ́wọ́ rẹ̀ fẹ́lẹ̀ tó fún ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àgbẹ̀ ike tó ní pé kó kà á nà ká. الطريق أو عابر السبيل كلمة الشريف أيضا يقف يقف àlejò ni ọ́ ṣẹlẹ̀ tó bá rí àlejò rí tó rí àlejò tó bá láwáyá fi sára lóyìí tí ẹ bá ń máa sí ẹ̀gbẹ́ tí máa ń jẹ tí ìsára lóyìí tó gbogbo tóbi kíbi ẹni tí ìsára lóyìí lẹ́gbẹ̀ẹ́ tí máa ń jẹ

wọ́n lọ́wọ́ ìlú tó àdébò wá ní bẹ́ẹ̀ ní kẹ́ ṣe rí sílé ayé torí pé ẹ̀dá bẹ́ẹ̀ tẹ̀ láti ọlọ́wọ́ ọba ẹ̀jẹ̀ tó yóò kán tó farabalẹ̀ tó fi ọlọ́run ẹ̀dá pẹ̀lẹ́ àbí aráàlú sẹ́bí ẹni tí ń lọ ìgbẹ́ bí ọ̀gbọ́n tó ń lọ títí mọ́ rẹ̀ tó ọ wà ní mọ́tò ní ìsìn sọ pé n tó lọ bẹ́ẹ̀ pé ẹ̀dá ṣé ẹni wọn ò ní lè sùn àtọwọ́ra tó mọ́tò ẹni wọn lọ travel lọ́dún tí ó mọ̀ rí tí ọlọ́kàn fún ọ ní pé tó bá dé kí ní kọ bọ́lẹ̀ so yóò kó sọ́ra ìlàkọ̀ ẹ̀ ìlú ó tó wákàtí ìbáraẹni ọ̀rẹ́ àwọn tó wákàtí mẹ́fà tọ̀ ọ̀dà ó lè sùn lọ wọn wáyé ó ti gbọ́ àti kan á ah, lọ́dọ̀ ìlú lọ ẹ wàá tọ́ kọ́ máa gbé ìkọjá ìpín ọ̀gá. tó bẹ́ẹ̀ ni ilé ayé ìrìnàjò ìbánisìn fún ìbòrò fún àpẹẹrẹ àjọ abúlẹ́bùrọ̀ bá ti wá ṣàlàyé pé ní ìdá àmùfẹ́ńtà tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tó tó sọ́là tó bá dalẹ̀ wọ́n rògbò dàrọ̀ tó bá dàrọ̀ wọ́n rògbò ó dalẹ̀ ṣùkọ́nù kọ́mọ́ṣà jẹ́ kí ọkọ̀ akọ́nù kó yẹ kó rí báyìí ìtòrí àwọn ẹ̀rọ pè ní àwọn ohun rí àyíká tó rẹ̀ ṣàlùkọ́ lọ lóṣù أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Ẹgbẹ́ lẹ́yìn rẹ̀. Náà ẹni yẹn dúró yóò ṣe kọ̀ọ̀dé. ojú òkú tó ṣe kàn lé ìtàkù bá tàbí àtúntò nípa láti fásitì ló jẹ́ wàjúbá àlọ́ kúrò. Àkókò ní àkàrà ẹ̀rọ ti lọ sọ́nà. Bẹ́ẹ̀ ni wọ́n kàn ní kúrò àwòrán tó kàn. Nǹkan tó pè ní kọ́bá àwòrán tó kàn. Òun náà ni làbárì látọ̀dọ̀ ẹni tí èèyàn fi àbálẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ kọ́lárù ṣe kọ́ ẹni káwọn àfà ó jẹ́ àfà lábì tó bá fẹ́ ròyìn lágbájá ó lè ròyìn lágbájá ṣe kọ́ ẹni bí ẹni tí èèyàn lè fọkàn balẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ yìí. tó àwọn àfọ̀nà ṣàkíyèsí wọn lọ rí o pọ̀tàwọn afáàkọ́ máa ń lò nínú manhaj al-sunna láti gba kọ́bárù ìrúnlẹ̀ kọ̀ọ̀dúnrún kọ́bárì ọ̀sẹ̀ kà. èyí tí kẹ́nìkan bá sọ̀rọ̀ fún ọ ẹni pẹ́ni kan ṣùgbọ́n ẹni kan ti béèrè pé níjẹta ipe tí ẹnìkan bá sọ fún ìpè lágbájá o fún àwọn oṣẹ́ fún ìyá rẹ̀ ipe lágbájá máa ń wọṣẹ́ tí wọ́n kí ọ lẹ́yìn rẹ̀ òkúṣẹ́ rẹ̀ gan ìyẹn ní gbára ní ọ̀rọ̀ yẹn wọ́n tọ́ fẹ́ báwọn pé ìyẹn kì í parọ́ ìyẹn ní gbára ní. àmọ́ wọn lọ sí lọ́pẹ́ ní yìí ẹni tí wọ́n lọ ń ká lọ́wọ́ lọ́wọ́ yẹn ṣé ẹni pé tọ́ta rẹ̀ béèrè pé mẹ́lẹ̀ wọ́n fẹ́ kọ̀ kálí fẹ́ kọ̀ kálí tí o lè fọkàn balẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ tó ìní ẹlẹ́rìí kan lè ṣe é kí mo mọ̀ pé fẹ́ kọ̀ bóyá ìjọ tí wọ́n rí i tòwọ́ náà ti bá a ṣe rí wọ́n mọ̀ sí wọ́n pé ìwà tí èyí fi jẹ́ sí kọ̀ǹbẹ̀lẹ̀wọ̀ rẹ̀ ṣẹ̀pẹ́ tí mi ò ti bá a lọ lóṣù kínní lórí àpọ̀ sí bí wọ́n ti bá a lọ. tòwọ́n máa ń tẹ́ ẹ̀rọ rẹ tó jẹ́ sí kọ̀ tó bá fún yẹn kọ́bà yẹn gbọ́dọ̀ bá yẹn gbọ́dọ̀ bá tòwọ́n máa ń sí kọ̀ wọ́n ta ni sí kọ̀. sọ lẹ́nu gbogbo àwọn ẹ̀yà yìí ni ṣe kọ̀ nígbà báyìí ti rí àdúgbò ọgbà lórí lágbájá àà irọ́ tòyí tí ọ̀rọ̀ tí máa ń lọ gẹ́gẹ́ nìyẹn pé ta ni ṣe kọ̀ ọ̀pẹ́ ìfọdù tààmì náà fọ́gà ni ṣe kọ̀ tòkọ́ra nígbà míì ìyẹn lè gba ọ̀rọ̀ lọ́wọ́ yẹn tó ti kọ̀ ní lágbájá lóko rẹ̀ gbọ́ àmọ́ ìjọ́ àti mi ni pé káyẹ̀ ẹni yìí àbí kọ́bà tó fún mi yìí ó yàtọ̀ sí ti mọ̀ mọ́ níbi láti ṣèwádìí síwájú ohun tọ́pẹ́ ni ọ̀gbẹ́ ṣe pípọ̀ ó sì ní ọgbà ọ̀rọ̀ yìí àmọ́ láti fi fi ọkàn tiẹ̀ balẹ̀ tó òtún tó gbogbo ní pé wọ́n wáyé wọ́n gbọ̀ ومن شارك الله ورسوله أشهد أن لا إله إلا أنت أستغفر الله وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته